والصلاة والسلام على رسول الله وعلى آله وصحابه ومن والاه وبعد ونفو الله سبحانه وتعالى ọba tí ó tún ṣe nínú àánú àti àjùlọ pẹ̀lú orí rẹ̀ tí mọ́ sí fáwọn tó bá wù nínú àwọn ẹrú ẹ̀ láti sọ kókèmì àti yíká tún di Ramadan ti ọdún ilé yìí tí di ẹlẹ́ẹ̀kẹrìnlélógún 2023 nínú oṣù kẹsàn ọdún àwọn ẹlẹ́sìn islam tí ṣe oṣù ramadan ilé tí jíra nabi sallallahu alaihi wa alihi wasallam tó di ẹgbẹ̀rún kan ọdún ọgọ́rùn mẹ́rin àti ọdún mọ́kànlé ní ogójì abẹ́ ọlọ́run ọba gbogbo ẹ̀yin olùkún lọ fún ètò wa gbogbo yín pátápátá la kí ọlọ́run bá wa sẹ́yìn olóore ọlọ́run wa dúró tì yín bákan náà súnmọ́ bí ọdún méjì lọ ti ẹ̀rọ ọlọ́run kan tó jẹ́ kó gbogbo ọjọ́ júmọ́ tí a bá ti ń bọ̀ wá sórí ètò báyìí àwọn ni wọ́n ń fi epo sínú nǹkan àgùn wa ọlọ́run bá wa fi àwọn náà ní ẹ̀sùn olóore àti gbogbo àwa náà pátápátá kódà tó fi lórí ẹni tó mú múrí márùn tó fi sọwọ́ sí ètò yìí ọlọ́run bá wa dúpẹ́ fún yín a bá ti a gbà pé ìṣòro tí a bá wọnú àwẹ̀ ní gbogbo àgbáńlá yìí lẹ́kùn ìjẹ́ ká mọ bẹ lọ́run ní àwọn àkókò yìí ọlọ́run báyá balabẹ́ta wà nínú àwọn sáàtò ti padà débẹ̀ ọlọ́run kọ́dàkùn kó là wá àwọn tí àdáwò náà ti dé bá ọlọ́run bá fún wọn lálàáfíà o àwọn tí ò tí ì dé bá ọlọ́run dákun mọ́ jọra ìdọ́dọ̀ ẹnì kọ̀ọ̀kan wa ká mọ́ gbàgbé rẹ̀ kọ́lọ́run kó sàánú ẹnì kọ̀ọ̀kan wa lẹ́yìn eléyìí àkòrí ọ̀rọ̀ wọlé tí a mú wá fúnra alánìmú náà ní àdúà tí a pè ní àdúà àdúà ní ṣíṣe so omi a wá bọ̀rọ̀ náà dé lánàá òun àǹfààní àbọ́lá tí ń bẹ́m̀bí kámọ sàdúrà kọmọ jẹpa mọ pariwo sókè gèè bígbà tó pin ayédé àti nímọ̀ síhùn kíyàn dákẹ́ pàmù bígbà tó ti pé èyàn lè sọ̀rọ̀ so láàrin méjèèjì ìbẹ̀ ni a wà lánẹ̀ pẹ̀lú àánú ọlọ́run mẹ́rin olùbánisọ̀rọ̀ wa ni wọ́n ti bá wa tẹ̀síwájú lónìí fáǹfààní àwọn tí a wá tó fẹ́ Bank Account Alihuda Islamic Development Foundation àwọn tí wọ́n níbò làwọn ti fẹ́ jọ ìwà náà ọ̀nà tí a gbà wọlé náà ni pé alihuda islamic development foundation tẹbá ti débẹ̀ ẹ jọ ìwà so pẹ̀lú àánú ọlọ́run kí a sì mọ́ sí ààrẹ fún àwọn ọmọ ìyá wa ní mùsùlùmí kọlọ̀n kó ṣe nírọ̀mù sẹ́nì kọ̀ọ̀kan wa bismillah a'udhu billahi اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك عميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك عميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب علمنا ما ينفعنا وأنفعنا بما علمتنا وزدنا علما أما بعد وأقول السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته lẹ́yìn gbogbo àwọn ìtìsíwájú wa yìí tí ń jẹ́ ọ̀kan nínú ọ̀ràn ìjọsìn fún ọba adẹ́dà abẹ̀bẹ̀ kí ọlọ́run ọba kí ó gbà sínú ìjọsìn kọ̀ọ̀kan wa kó sí olókùnfò olùdè fún waláyà àti ní alkiyama bákan náà a ń dúpẹ́ lọ́wọ́ gbogbo àwa onídídùn tí a ń gbé ẹ̀sìn lárugẹ kìí sí pé àwa torí pé pàápàá jùlọ ìlú gbòó tí a ń bẹ́ẹ̀ yìí ní ànánà àwọn tí wọ́n tẹ̀lé wa pẹ̀lú báìkì pé àwọn náà fẹ́ dá sí àgbójú bẹ́ẹ̀ ọlọ́run wá ní kí ẹ wá islam lẹ́tẹ́wọ́ gbà kìí sàwà torí kìí sí ọ̀rọ̀ pé ìlú kan ní lágbájá islam ẹ̀sìn gbogbo olú ni ìlú gbòó ọlọ́mọjọ́ ọbàjẹ́ ìlú sakínà ọlọ́mọjọ́ ọbàjẹ́ gbogbo ẹ̀yin náà tẹ́ tún dá bírabíra lẹ́nàá sínú àkáǹtì wa gbogbo yàn sọ fún yín pé jazakumullahu khairan ní pé dórí àwọn tí wọ́n pàdé wa tí wọ́n dáwà dúró ń gbàtà ń kọ́mọ̀ fi dùn yín gẹ́gẹ́ bí alkawani rẹ̀ náà àkórí ìbánisọ̀rọ̀ wa tàwà lórí tí ń jẹ́ àdúà àdúà ṣíṣe torípa ajé yé wa ó tí ń jẹ́ àdúà nínú Islam bákanáà pàtàkì rẹ̀ ṣùgbọ́n wá tún sọ fún wa bákanáà pé ọ̀pọ̀lọpọ̀ ní jáde kó nínú Islam látara kó ń ṣàdúà àdúà ó sì jẹ́ ọ̀kan pàtàkì nínú ìjọsìn àwọn ìbàdátùl kọ̀wùlíyà àwọn ọjọ́ sáà mọ́ fi ahun ṣe àbí gbólóhùn ṣe tàìtì dojú ẹ̀kọ́ nǹkan míì lẹ́yìn ọba adẹ́dá àwa ní bùkátà sí ká mọ pàtàkì rẹ̀ torí pé nínú tó lápọnlé lọ́dọ̀ ọba adẹ́dá náà ní ká mọ bẹ́ yorùbá náà lọ́dọ̀ wọn wọ́n sọ pé àdúà wọ́kọ̀wọ́kọ ọlọ́lá ó sì dáa ju èpè tọ́tọ́ lọ ni pé báyìí ò kẹ́ni yóò dùn tó níbi èpè ọ̀sẹ̀ tí ọ̀fẹ́ kún ó ṣépè fún ìtumọ̀ kí bá dúà àti lákùn lọ́dọ̀ ọba tó dá wa bẹ́ẹ̀ náà ni lọ́dọ̀ àwọn èèyàn a sì nífẹ̀ẹ́ sí dáadáa ṣùgbọ́n báwo la ṣe ní mọ́ sí ohun tó jẹ́ ẹsẹ̀ táàmọ̀ pé ládùúà tó jẹ́ pé ìwọ láàmọ̀ pé lóúnjẹ láfi ní bùkátà sí pé ká gbálàyé lẹ́kùnrọ́rẹ́ nípa bá a ṣe ṣàdúà táàfi kọ́dà ó lè jẹ́lé ìlera bá wọn kọ́ ọkọ̀ àlùjànnú àbúkọ àwọn afọ àkàtẹ́ yẹn mọ̀ pé tí ó sì pọ̀ òun ṣàdúrà tó jẹ́ pé eléyìí ń jáde kó nínú Islam tí yẹn bá ń ṣe bẹ́ẹ̀. àwa bá ọ̀rọ̀ débi pé báwo láti mọ̀ pé ọba tó dá wa ajé yé wa ipa ní bùkátà síkítà òhìdù wa ìmọ̀ nípa Allah subhanahu wa ta'ala ìṣẹ́lọ́kan ṣoṣo níbi ìjọsìn nípa àwọn orúkọ àtàwọn òròyìn rẹ̀ a ní bùkátà láti mọ̀ tó rẹ̀ tí ọba mú orúkọ ẹni tó dá báwo ló ti fẹ́ pè nǹkan mí láti pè àtàyè dórí àwátà gbédè lárúbáwá a ní bùkátà sí pé tábà ti mọ̀túnmà orúkọ bá dẹ́dà ní Yorùbá ńgbàtà bá béwì lọ bá fẹ́ kẹ́ni bí nǹkan lọ bá fẹ́ ṣe ni ní Yorùbá náà ọmọ mú àwọn ọ̀túnmọ̀ yẹn wá ní ẹlọ́mọ̀ fi torí pé o ti mọ àwọn ókọ rẹ̀ o sì mọ àwọn ìròyìn rẹ̀ láfi ní ta ní sí ká dá ọba wa mọ̀ pẹ̀lú àwọn orúkọ rẹ̀ pẹ̀lú àwọn òròyìn rẹ̀ àwọn ọṣẹ́ rẹ̀ bákan náà báwo láti mọ̀ fi jọ́sìn fún pàápàá jùlọ àdùn áwò yìí ọ̀kan nínú ìjọsìn lọ́wà lẹ́yìn eléyìí ajé oyé wa pé pípi ọba adẹ́dà gẹ́gẹ́ bí àwọn àyàtà mú wá fún wa lánàá àyà odò ó ní astajib isu ń júwe sísúnmọ́ ọba tó dá wa sí wa pé kìí sẹ́ntàmọ̀ jágbe mọ́ kìí sẹ́ntàmọ̀ pè bí ẹni pé etí rẹ̀ di bá níbi sọ fáwọn sọ̀hábà ń jọ́nà ẹ̀lọ́run pé á ah, ẹsẹ sùúrù fẹ́mi ara yíngbà wọn rìn àjò lọ́tún wọn pariwo pé ìnákùn látẹ̀dẹ̀ onel azom ẹ̀ kìí sáàdì tí lẹ́ntẹ́ ń pè wọlé àgọ́ ìbàn kìí sẹ́ni tí ó jìnà ni bákan náà ọlọ́run sọ fún wa nínú sóra míì náà pé ó ní ó dòwò rọ́bàkùn ẹ mọ̀ pé ọlọ́run ọba ní pẹ̀lú pẹ́pẹ́ ń fúrú wà kò fìyàtàn àti ní ìpamọ́ tí lọ ń sopọ̀ mọ́ ayà ìtí sọ fún wa pé ìwà nẹ́bí sallallahu alaihi wasallam látẹ̀jẹ̀ ardi sọ̀látíkà nígbàtọ́ ọmọ ń sàdúrà bóòsí sọ̀láti mọ́mọ́ ké bẹ́ yìí tí nǹkan sí wà látọ̀ hafid bí ha mọ́jọjú tí ọ láti pè ọba rẹ̀ náà síta ṣùgbọ́n wà bẹ́rù ibẹ́ na zálika sabila wá ọ̀nà láàrin ìkéníkejì rẹ̀ kọbọ̀rọ̀ jẹ́ ohun tọ́rẹlẹ̀ ju kò jẹ́ ohun rere tí ọmọ ni ara yókù lára lábẹ́ àyà yìí ìbẹ̀lá dúró sí pé bá àti pí ọba dẹ́dà àwa ní àmú àwọn fàwáìdì tí ń bẹ́m̀bí ká mọ̀ ọlọ́run ọba wa ká mọ̀ sí ìfáhù dùháhùwà lání á ti bẹ̀rẹ̀ lẹ́nì tá a sọ́pọ̀ mọ́ ta kà lásán wa pé mùsùlùmí yìí sáláriwo ta ní jẹ́ kẹlùmí ọgbádùn àyàfi àwọn àyè tá a sọ fún wa pé ọlọ́run bá ní láyé bí ẹsẹ̀ sókè ni mo fẹ́ bí ìrun pípè bí ìkọ́ ọmọ ṣíṣe bàtà bá fi tẹ́lẹ̀ iṣẹ́ hajj ìsì tó hmm, hmm. ń jó yá pé àìkẹ́mọ́ sí hùn kápá fi ń sàskàrù fọ́lọ̀ táwọn mín pè ní díkírò àǹfà ilé yóò sínú islam àbá lọ́wà nẹ́bì wọ́n jogun kógun ni ìsẹ́bẹ̀ náà nínú àwọn àǹfààní tí wọ́n bẹ́ ń bí mímọ́ pa àdọ́á òmọ́ mímọ́ sí jẹ́jẹ́ tí ò ní gòkè jù tí ó dá wàhálà lẹ̀ fẹ́ lómi bákan náà tí ó sì tún nírẹ̀lẹ̀ jù أعصم إيمانا لعلم صاحبه أن الله يسمع الدعاء الأخفي إما صدعاء نبرالي نجيجي ń sàfihàn ìgbàgbọ́ ẹni tí ń bẹ ọlọ́run ọba dẹ́dà wípé ó nígbàgbọ́ ní orúkọ ọlọ́run ọba tí ń jẹ́ àsẹ̀míọ̀ pé àsẹ̀míọ̀ tọ́lọ́run wá ń jẹ́ ọba olùgbọ́ tọ́lọ́run ọba dẹ́dà ń jẹ́ yìí bá yóò kọ́rọ̀ pamọ́ tó kọ́ kẹ́lẹ́kẹ́lẹ́ tó ọba yìí ń gbọ́ torí kò ní alamu sirra wa akhfa bó ṣe wá ní ṣwátò tọ́ a pé wa asirru qawlakum àwíjì arùbíhí ìnáwó alímùn bèzàtì sùdó ń júwe pé ẹni yìí ìgbàgbọ́ rẹ̀ náà bá dẹ́dà pé mo wí jẹ́jẹ́ ọgbọ́ ilé iná àǹfààní àkọ́kọ́ ni ìtumọ̀ pé ilé ìgẹ́ máàkì rẹ̀ pé ìgbàgbọ́ rẹ̀ náà bá dẹ́dà ó sì lẹ́kọ̀ọ́ pẹ̀lú ọlọ́run ọba ni wọ́n náà tọ́ jẹ́ bàbá olówí kọlẹ́kọ́ ni bákanáà kò ìsàkọ̀ bàbára òbí tó bí káwàtẹ̀ pé ọba adẹ́dà tó dá bàbá tó dá ọmọ kódà tó dá nǹkan tí bàbá ó fi mọ́ jẹ́ bàbá lórí ọmọ fún láti kí àbí nǹkan yòókù tàbáwá fẹ́ pè ẹ̀kọ́ tá a ń lò pẹ̀lú àwátájọ jéèyàn tá a fi ń bàbára kódà pé pé ilá ilá láwùlá ń ṣe tóhun yọ́ wá rí rárára tí ọmọ dáwà aláàlẹ́fẹ́ gbàdúgbò ní sùn àìsí bẹ́ẹ̀ mùsùlùmí fi ìlànà ìsàdúrà rẹ̀ ìsàdúrà rẹ̀ jọ ẹni tí è ṣe mùsùlùmí níbi ariwo ilé ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta ni pé annahu ablagu fi tàdọ́rù wal khusur àmọ́ múnidógóngó níbi ìbáralẹ̀ ìbábúbú ọba pé ìpáyà rẹ̀ pé ń bẹ àrípé ńgbà tí wọ́n ní bá wà wájú adájọ́ tó bá fẹ́ rojọ́ sọ̀rọ̀ bó sì máa sí kódà bàbá fẹ́ sọ pé olúwa àwọ tí ìjẹ́ pé òun lọ́dá pé ẹ̀dàkùn ẹ̀fẹ́ rí ọ̀sùn yìí jù hàn kìí ti pé ọmọ sí mánàmáná níwájú adájọ́ ayé kátọ́ wáṣẹ̀ pé ẹ̀ntọ́ fẹ́ bèèrè nǹkan lọ́wọ́ rẹ̀ tó bá wù ní ó fún ọ tó bá wù ó lè mọ́ fún ọ tó bá tún fún ọ òun lọ́màsìkò tí ó dà lọ́wọ́ rẹ̀ ló fi jẹ́ pé inú ẹ̀kọ́ ìmọ̀ mú ndógóńgó ìbáralẹ̀ dáadáa fọ́bàtọ́ dáwà àti ìkọminú rẹ̀ bó ṣe tọ́ àti bó ṣe yẹ ẹlẹ́ẹ̀kẹta náà fà ní ẹlẹ́ẹ̀kẹta lélẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin annahu ablagu fil ikhlas iṣẹ́ tàà bá ń ṣe tàà ṣe láti hàn ìṣe nítorí ẹn tàà ń ṣe nìkan sábà mọ́ jógóngó ń bẹ̀ ju èyí tàà ń ṣe ẹ̀páwọn yóò kí ọ lọ wọn ìkìláàtì ní ká ṣe nǹkan nítorí tọlọ́nkọlọ́ nìkan ṣẹ̀pádọ́ àtàwọn ń ṣe tàà mọ́ pariwo gèè àwa gan ọkàn wọ́n balẹ̀ pé síárì mi ò ní sábà ráyè wọ́bẹ̀ lópa tó bá ti ń pariwo pé àà kódà babaláwájá látago méjìlá tó ti bẹ̀rẹ̀ àdúrà àsùn mọ́júmọ́ kódà wọ́n lọ àìsùn ìṣọ́oru nọ́ọ̀sì láàfù pé bẹ́yà ẹgbẹ́ báyìí ìṣọ́oru olóṣooṣùn wa tàájúdó olóṣooṣùn ápàdé àtọkùnrin àtobìnrin eléyìí ò sínú Islam kódà tí inú ilé tọ́jẹ́ pé ọkọ àtìyàwó àtàwọn ọmọ lè ṣe ń dákọ̀ọ̀kan ni àbọ̀rọ̀ sọ́ di gbogbo ògbà gẹ́bọ́sí wáífà nẹ́bí sallallahu wasallam wọ́pẹ́ já pàdé mọ́sálásí báyìí lóṣooṣù táàmù dé ti pé àmọ́ sí nẹ́fìlà lápapọ̀ eléyìí ò sínú Islam tọba jẹ́lé ọmọ jàmá kọ̀ọ̀kan kọ́ sọ́rọ̀ tọba táàmù gbé lọlé rẹ̀ òun ni ò sínú Islam tó ń kálukú ń jọ kọ̀ọ̀kan lè wó ẹta jíyàwó jí ọmọ ń dá kọ̀ọ̀kan ní kọ̀bọ̀dọ̀ jẹ́ pé aládàwàl kódà kìí pẹ́ fi déètì sí níbo lè ṣẹlẹ̀ sáà nẹ́bí ní sallallahu alaihi wasallam jẹ́ àbíbùn Abbas tánàbí ìṣàdúwà fún níjọ́ náà lọ́wọ́ so eléyìí wọ́n ní mọ́mú ní dógóngó ìṣiṣẹ́ nítorí ọba adẹ́dà nìkan ìtànpẹ́ ní al-ikhlas ẹlẹ́ẹ̀kaàrúnnù rẹ̀ ni pé annahu ablagu fi jam'iyyati al-qalbi ala dhilla fi du'a atúmọ̀ jẹ́ kí ọkàn papọ̀ síbi ìyẹpẹrẹ ara ẹni fọ́ba adẹ́dà nígbàtà bá ń bẹ̀ nígbàtà máa ń sàdúrà wa jẹ́ẹ́jẹ́ oníjẹ́pá mọ̀ fohùn sí competition bẹ́lẹ̀ ìbá díhùn eléyìí ni ó tún díhùn eléyìí yóò jẹ́ kárí àdúà sí níbo ṣe yẹ ká sí ẹlẹ́ẹ̀kẹfà ni pé annahu dalilun ala qurbi da'i min maulahu alqarib minhu ìtún júwe bàbá ń sàdúà wa ní baralẹ̀ ní jẹ́jẹ́ wípé a nígbàgbọ́ kọba ìsúnmọ́ wa bí ṣe ń jẹ́ qarib fàyín ní qarib agbàgbọ́ yáyà yẹn tọ́ẹ̀nà bá jìnà sí ni làámọ́ pè rárá pé agbàgbọ́ yẹ kí ọba ìsúnmọ́ wa dáadáa tẹ́ pé Ànábì sallallahu alaihi tọ́ka fún wa nínú hadith tọ́wà nínú àwọn tíra súnnà àdéṣọ́lá ìwọ̀sọ́lá níjọ́ tí wọ́n jọ rìnrìn àjò àtàwọn sọ̀hásọ̀ yìí a rí pé ń gbà wọ́n dáyè kan wọ́n bẹ̀rẹ̀ sí gbóhùn sókè bí takbir bí anábíwá ni àá ah, ah, ẹ̀yin sọ̀hábà mi ìrìbí ohun alẹ́ àǹfúsìkùn ẹsì sùúrù fẹ́mi ara yìí pẹ̀lẹ́pẹ̀lẹ́ bẹ́ẹ̀dẹ̀ anábí ni fàáyín nà kún látẹ̀dẹ̀ ó na àsọ́mà kéèsà di tí lọ́ba tẹ́ ń pè wàlẹ́ ọ̀ ibàn kéèsà tí

ó súnmọ́ ẹnìkọ̀ọ̀kan yí ju ọrùn nǹkan ẹ̀gún rẹ̀ lọ sẹ́wọ̀n pé wọ́n wà lérí nǹkan ẹ̀gún wọn ohun tó next sí wọn níbi nǹkan ẹ̀gún wọn òun ní ọrùn rẹ̀ tíjanu rẹ̀ tí ń bẹ lọ́wọ́ wọn pẹ̀lú àníbi ó súnmọ́ yí ju ọrùn nǹkan ẹ̀gún tẹ́gùn yẹn lọ ọba tọ́da yín yẹ́bù sí wọn náà pé wọ́n náà akọrọ̀bù ilaykum min hablil warid kódà ju kásán ọrùn ni kìí ṣe kúrùbù

so n túnmọ̀ pípọ̀ ọba tí ń ṣiṣẹ́ dáadáa tí bẹ́ẹ̀ ní kúrúgbò ìsúnmọ́ ọlọ́wọ̀n ọba rẹ̀ ní ó sì mọ́ súnmọ́ sí bàbá ti ṣiṣẹ́ dáadáa àníbì sọ bẹ́ẹ̀ fáwọn sọ̀hábà wọ́n sì jáwọ́ ń bẹ̀ wọ́n wá ti ń gbọ́ nísìn ariwo tí ẹ̀nà ń bolo tiri tó sì pẹ̀rẹ̀ mùsùlùmí àwọn tó bá nẹ́bí lò àníbi níbẹ̀ nìkan níbà iṣẹ́ yóò tẹ́ lè ṣe ẹ̀ẹ̀lẹ̀ kódà kọ́ ga bí òkè hood ní góòlù kò ẹ̀ẹ̀lẹ̀ bá ìlàjì iṣẹ́ tẹ́nìkà ọ̀kẹ́ wọn sí àǹfààní ẹlẹ́ẹ̀kẹfà lélẹ̀ ẹlẹ́ẹ̀keje òun náà ni pé ìmọ̀ sàdúà níbaralẹ̀ ní jẹ́ẹ́jẹ́ láì mọ́ pariwo jù jẹ́kúbẹ́yà ìmọ̀ sún ni mọ́tò yẹn mọ́ lè sí pẹ́ wọ́n náà wò gbà tọ́ lọ fẹ́ sàsíkiri náà ni ọ̀sá pariwo títí títí tí ń gbò òdìjọ́ kejì wọ́n náà rí pé òun rẹ̀ ti sísì agara ti da òòlè kọ̀ntínù mọ́ ọlọ́run sì níṣẹ́ tó ń nífẹ̀ẹ́ sí ju níṣẹ́ tá a ṣe níwọ̀ntúnwọ̀nsì tá a dúnimọ́ lórí ẹ̀ mọ́tọ̀bá wá ṣe sí àrími ariwo gèè ọ̀lẹ̀kọ́ pẹ̀lú sísàdúà agara ó padà min al qawati wal musawwishat

tẹ́kù ǹkálukú ọ̀tọ̀ ní tí ẹ̀fẹ́ ìwé ọ̀tọ̀ ní tí ọmọ jáde lẹ́nu yìí ẹlẹ́ẹ̀kẹsán níbi pípa àdúrà mọ́ mímọ́ sí ní jẹ́ẹ́jẹ́ ìbẹ̀m̀bẹ̀ ìfà òníìmà ìpàdẹ̀ra ọlọ́run ọba mọ́ yorùbá ní ọ̀sọ̀ kíbíṣọ́ ní bàtà àdáwọ́gbò òní tó jẹ́ pé léyìí òní jẹ́ kí ríyáhù ọwọ́nú sẹ́wà ọlọ́run ọba ni bákanáà tàbá tí wá ti ń sàdúrà yẹn tó bá jẹ́ pà ń ṣe jẹ́jẹ́ tà sí láti hàn àti lọ́gún tó máa rọ̀ kí á kódà ń sàdúrà gan so àwọn tó jẹ́ àwọn kí èfẹ́ kọ́lá ẹni dalé ipa àwọn ò ní ká ni torí pé tí wọ́n bá ti di pé èèyàn bá ti lè sàdúrà mọ́ nǹkan ti sí ọ́ kódà ni ọ̀gá àṣàsí tó bá di pé èèyàn bá rájú ráyè bẹ́ẹ̀ lọ́hùn mọ́ nǹkan pàwọn fẹ́ sí nǹkan ẹlẹ́ẹ̀kẹwàá ń bẹ̀ òun náà ni pé àdúà tá ń ṣe yàdó àṣíṣe náà mìnà díkìr ìran kan nínú àṣíkiri ṣíṣe ó tún ọkọ́ yẹnbá ti ń bẹ lọ́n tó ó ti ń sàṣíkiri ó tún ṣe dùn áwò tọ́lẹ̀ áwò

kétìrí ọmọ ọgbọ́ tó bá jẹ́ àwọn àyè ibi tí súnà ti fàyé lẹ̀ pé bọ́yọ̀ wà lóyìntìlọ ọdún náfílà lóru tọ́rọ àmọ́ ka alùkùránì láti jí ẹni tí ń bẹ lẹ́gbẹ̀rẹ̀ bó ti wá ní súnà àbídà old tó pọ̀ àwọn yẹmọ́ lọ sí nẹ́sù àdísì lò sí àyè ibòmí pé tẹ́ máa ti náfílà lóru àyè gbà wá kó lè ra gbé ohun rẹ̀ sókè díẹ̀ wà tẹ́tẹ́ yẹn bẹnu yàrá bóyá tí ò fi gbọ́ so pé níbà fi nafsika ìkéde pé wọ́n fi ẹ̀mí rẹ̀ sí pé <laughs> tánpè ní tánpè ní àǹfààs fẹ́ bá rẹ̀ tánṣe wọn tàdọ́rù á ní pẹ̀lú pẹ́pẹ́ ń fúrú wà òfìyàtẹ̀ àti ní ìpamọ́ àbí pẹ̀lú ìpayà rẹ̀ pé ìnírọ̀já ò pé yọ gbà ṣùgbọ́n tí ọba gbà kò sí mọ́ fẹ́ sí olùwọ̀dún nẹ̀lì jáhàrí mi nẹ̀lẹ̀kọ́ láìjẹ́pọ̀ ọmọ ọmọ kíra rárá torí pé kíni ìṣe bẹ́ẹ̀ ó ń jẹ́ kí èèyàn bẹ nínú àwọn àpọnufọ́ra ilé ní àwọn àǹfààní tí ń bẹ níbi

kọ́ tó wá tẹ̀ kú ẹ̀kọ́ tá a lò pẹ̀lú àwọn tó bí wa ẹ̀kọ́ tá a lò àwọn tá a jọ jẹ́rọ̀ àbá àwọn tá a jù lọ kásàpé ẹ̀kọ́ tá a lò pẹ̀lú àwọn èèyàn ẹ̀kọ́ tá a lò pẹ̀lú àwọn olórí ń bẹ ló fi jẹ́ pé ó ń súnmọ̀ èsì fún olóòtọ́ bá ti ráfà ní wà sí pé ò ní yẹ yẹn ìjọba ìkíníkà kíníkà àtìmọ̀ pé léyẹn òye hawarij ni èèyàn mọ́ sàdúà fún ni tọ́lọ̀ sì sí àǹfẹ́lẹ́ iná ìwé gbogbo àwọn tó jáwọn olórí ọlọ́mọdé ẹ̀sìn wá darí ọlọ́nkọba àgáìdì yìí torí pé tẹ́yìn ọ̀bá rí iṣẹ́ àwa ní òní gbádùn ọlọ́nkọba àgáìdì wọn tó bí wájẹ́ pé àbùkátà ẹ̀kọ́ àdúà tó ọgbọ̀dọ̀ rí pé àyẹ̀kú na mata amùdá yìí wà maskanihi wà malbasihi wà kullu máa máa hù

ìkúgbò dáru ànẹ́bì jú rẹ̀ títí fi gbogbo àwọn alámàtẹ́ pàpàdà débẹ̀ náà tí wọ́n ti kádò èèyàn gbà ń bẹ lára rẹ̀ ṣùgbọ́n ń bẹ lára rẹ̀ nǹkan ẹyọ kan alákọ̀ọ́kọ́ tí ò sí ọba gbogbo yòókù jẹ́ lára rẹ̀ òun náà ni pé ànẹ́bì ní kódà ọgbọ́wọ́ sókè a ni pé báwọn ànẹ́bí ọlọ́run ti bẹ̀ lọ́run pé ya rọ́b kama pé ọlọ́run pẹ̀lú orúkọ àrọ́bù ní ó kọ̀tọ́ lágbára lọ́wà òun náà ní tó wá fi ń bẹ̀ lọ́run ọlọ́wà gbọ́sọ́gbọ́n pé ya rọ́b ya rọ́b ànẹ́bí wá ní ana yustajabu la báwọn ọlọ́run ó sì gbà dúà haram malbasuhu haram wa ghudhiya bi haram oúnjẹ haram èèwọ̀ ni omi tí mu èèwọ̀ ni aṣọ tí ń oúnjẹ àrámù dàgbà ni kó ń kálukú kémi ọwá wúra bí kúwọ ní owóra rẹ̀ owó tó ń ṣe sówó ẹ̀tọ́ ni owó tó orí tó fi bẹ̀rẹ̀ owó sówó ẹ̀tọ́ ni ọwá ń kọ̀ ìbẹ̀lọ́n kọgbà kódà bá ń gbà tó owó ké ń gbà ọlọ́gbà bí ti ni o ni o bá yóò tó alákọ̀ọ́kọ́ yìí kó gbéra wọn wa òun náà ni pé àtọ́ á rí pé a ṣe àtàwùbà tàbá láwọn ẹ̀ṣẹ̀ kan á jáde kúrò náà àwọn ẹ̀ṣẹ̀ yìí wọ̀rọ̀dùn mazolim àwọn tó bá jẹ́ nkẹ́ àbòsí àwọn ẹ̀ta gbà wọ́tọ̀ jálẹ̀ onílẹ́gbà òsìgbájú ẹ̀ fáwọn èèyàn òun ń bẹ lọ́wọ́ rẹ̀ ò fún wọn gbogbo àwọn nǹkan tó ń bẹ wa Yunus nígbà tó kó sínú ẹja tán ìgbà tó di pé ìparun ló dé yìí wọ́n ní kódà ẹni tó jí òkúta gbé kápé bí blọ́ọ̀kù tó jí gbé níbi ilẹ̀ tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ wọ́n náà yóò ti mọ̀ yọ pé èèyàn òtìtì rówó kọ́lé wá ó yọ blọ́ọ̀kù kalẹ̀ wọ́n wá páàkì gbogbo blọ́ọ̀kù rẹ̀ òun ló pọ̀ mọ́ tiẹ̀ àwọn kú ló ti kú pé àwọn tó kù láìní lámọ̀sọ lọ bá a ṣe lọ ayé kọ yẹn wọ́n ní kálukú wá ń dá àwọn nǹkan àbòsí tó ní lọ́dọ̀ wọ́n ń dá padà bí wọ́n ti ń dá padà bẹ́ẹ̀ lọ yẹn ńlá sí lọ́lọ́run ti padà ká ìyà yẹn kó fún wọn torí pé ó dúró lébi pẹ́rùbà níbi Yunus tóun náà jáde pé àá ìwọ ọlọ́run ọba ó sì bẹ́lọ́n pẹ̀lú pé la ilaha illa anta subhanaka inni kuntu minaz zalimin àwọn ọjọ́ náà ti dá àwọn àbòsí ti ń bẹ lọ́wọ́ wọn tí wọ́n ní lọ́dọ̀ àwọn so látàrí báyìí ìǹkẹ̀ àkọ́kọ́ ta ní bùkátà sí táàsì lélẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé kárí pé ọkàn wa kó jẹ́ ọkàn tó jí láti mọ́jẹ tí ń ṣeré tí ń ṣeré mustekizol kọlì kárí pé a wà á pé àtẹ́sẹ̀ sádùn àtàǹsì ọkàn wa ń bẹ́m̀bẹ̀ bákan náà ní kọ́ká jẹ́ jẹ́ẹ̀d ẹn tó jẹ́ pé kì kọ̀fàdúà sírí kọ̀mọ́ sírí sàwàdà ńgbà tí ń sàdúà ńgbòlá ti rélẹ̀ Ànábì sallallahu alaihi wasallam nínú àdísì Abi Hurairah tí Imam Tirmidhi tí wọ́n gbé jáde àwọn àfáà fún ní tẹ́kúyà láwọn ọbọ̀ míì náà torí pé àwọn kẹni wọ́n ní ẹmọ kéèkì ọlọ́run ọba Allah ẹ sì màmọ̀ dájú ẹni nínú ọkàn yín pàdó àyín ọgbà nígbà tó bá ti jẹ́ pé àsìkò tó yẹ kẹ́ ṣàdúà lẹ́sẹ́ bó ti yẹ kẹ́ rí lẹ́rí gbàtẹ́ ń ṣàdúà wà alẹ́mù ẹ sì mọ̀ pé annàlọ́ha tó dájúdájú ọlọ́run ọba ò min kọlbin gọ́ọ̀fìlìn lẹ́ìn

ẹ̀fìjó ẹ̀fì kádàrà ìjó ẹ̀fì sàwádà tí ó tàbí pé láwádà orílẹ̀-ẹ̀kọ́ súlẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé a ń wá ẹ̀rí kódà àtàwọn tó ń kílèmù pé máàlì kíyà làwọn ẹ fún wa lẹ́rí ọ̀kẹ́nà imam kámọ́tí lọ́dọ̀ sọ̀hábà tó fẹ́ sàdúà tó wájẹ́ pé ìlú wọ́n fi lù sàdúà kódà láwùjọ lè ní músíkù instrument náà láwọn irinṣẹ́ àwọn eléré àbáwọn mọ́pẹ̀ irinṣẹ́ eré ni wọ́n mọ́ pè lọ́dọ̀ Yorùbá gan ìpí aláré ń ṣeré ń bẹ̀rẹ̀ ní tán bá ti gbọ́lù wọ́n pé àwọn aláré abẹ́ẹ̀kọ́ ni eré ìtàgé eré kìíníkà ìlú náà wọ́n lù mẹ́ àwọn ń wábi tó jẹ́pà níbi ọlọ́run kẹfẹ́ sí lọ́run ọwá sí lù sí lọ́run kódà àwọn ibi tíṣẹ́rí àgbà wá láyé ká lùlù wọ́n mú ìyàwó lọlé ọkọ pé ànẹ́bìsẹ̀ ní eré tẹ́ gbé tẹ̀lé lẹ́yìn ni so eré náà ni ẹ̀sí pé lérè ibi táyè ti fẹ́sẹ̀ ti gbà á láyé àbáwọn tí wọ́n ń lùlù níjọ ọdún àmọ́ kéékèèké tún ò tí gbọ́n tún ò tí bàlágà awáríkàtí ẹ̀mọ́ lọ́dọ̀ ànábì àtàwọn sọ̀hábà àwọn máàmù mẹ́rẹ̀ẹ̀rin tó gbajúmọ̀ báyà Abu Hanifa ni Ahmad bin Hanbal ni Muhammad bin Idris Safi'i ni Malik ni Imam Malik ni èyí tó bá jẹ́ pé ọ́ sàdúà rí jẹ́ pé ìlú ni wọ́n wà ń lú ńgbà tí ń sàdúà kéèyàn mú wá fún wa àbọ̀wọ̀n àtàwọn obì olóbì wọn ilé ìwà gbajúmọ̀ láwùjọ wa a sì ń tẹ́ra wa jẹ ni lẹ́yìn ibẹ̀ nínú àwọn àwàdà kẹrìkẹrì náà tàbí fàlùkù àrùn sàwàdà alìkútọ́ máa fẹ́ kàínà àti iná anábi ni inna allaha la yastajibu du'a min qalbin la'in qafilin àdísì tá tírìtì náà nìyàn nọmbà 2 pé kárí pé a síríọ́sì nígbàtà ń

ìgbà tọ́mọ nẹ́bì kú